gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu nígbà tí ó bá yá wà lọ́kọ ò fẹ́ràn rẹ o gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu. ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu nígbà tí ó bá yá wà lọ́kọ ò fẹ́ràn rẹ o gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu. tọwọ́ kan gbà. obìnrin tó máa rí ọkọ. a rí tọwọ́ kan gbà tí kì í ṣàgídí tó ń bọ̀wọ̀ fọ́kọ. bí mo bá kúrò ẹja. ṣoúnjẹ fọ́kọ lásìkò ìyàwó tó ṣoúnjẹ fọ́kọ bínú bá bí mi bínú bá bí mi mo lè bínú falẹ̀ tàyà bínú bá bí mi bínú bá bí mi mo lè bínú falẹ̀ tàyà. balẹ̀ ta ẹ̀yà. Inú bá bí mi, inú bá bí mi, mo lè bínú falẹ̀ ta ẹ̀yà. torí ẹ̀rọ kọ̀fì obìnrin tó tẹ́gbọ́wọ́ àlè o. obìnrin tó gbowó àlè tó torí ẹ̀rọ kọ̀fì ó gbowó àlè tó ń fi àbùbá lórí ọkọ bá mu. àrùkárùn ló fi jèrè bọ̀ ọkọ bá lè jáde. ó wá gbígbé yéèyé ẹ bá ń dá sí i òun ti dọ́kọ̀ dá gbèsè orí ọkọ̀ ló mú. ojú ẹ̀ sì lórí ẹ̀rọ kọfí ó gbowó àlè tán ó fi dábù bá torí ọkọ bá mu àrùkárù ló fi jèrè mọ ọkọ bá lè jáde ó wá ń kígbe yéyéyé ẹ bá ń dá sí i òun ti dọkọ dá gbèsè orí ọkọ ló mú un. Jẹ́ kí n rí rẹ̀ yìí. ẹ̀yin obìnrin ẹ bára yín sọ̀rọ̀ kẹ́yìn wá padà o. tiẹ̀ ní àyà mi. Ohun tí mo ní ṣe bí tiẹ̀ ní àyà mi. Bí mo bá jẹ ẹgbẹ́ mi sọ fún mi àyà mi. Bí mo bá jẹ ẹgbẹ́ mi sọ fún mi àyà mi. Àhótẹ́ ah, àyà mi. Àjẹ́wọ́ lára kó sí fàmílì àyà mi. Àjẹ́wọ́ lára kó sí rìlẹ́ṣọ̀n. mi o. Aya mi gbọ́ tèmi. Olólùfẹ́ mi o. Odútayọ̀ o. Ọmọ Odútayọ̀ o. Ọlá ti ọlọ́rẹ̀ o. Ṣé kò ní ọlọ́rọ̀ mi? Leko ní industries. Bàbá Kamaru mi. Ọlọ́run Abdulga ní ìlú. Ó jẹ́ wípé ṣe kó o ní industries. Bàbá Kamaru mi. Ọlọ́run Abdulga ní ìlú. el.